أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببركة ببكة مباركا وهدى للعالمين eléyìí tí wọ́n tún fi àánú rẹ̀ dá wa padà sí ìjókòó wa inú èlò ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì ìṣíjọ́ tánẹ́bí sallallahu alaihi tó ṣe.

bíbákìá mubaraka ní mọ́kìá lọ́wọ́ ààyè bukun ni wọ́n sì tún hudan lil alamin ìmọ̀lẹ̀ ló tún jẹ́ fún gbogbo àgbà ńlá ayé ọlọ́run ní bẹ́ẹ̀mẹ́ àyà tún bẹ̀yìn náà àwọn àyà tó fojú hàn àwọn ìtọ́ka fojú hàn ha náà ní bí táǹdẹ́bì ibrahim gbẹ́sẹ̀ lé orí àpáta tó gbẹ́sẹ̀ lé nígbà tó fi kọ́ kàába yìí ọlọ́run wá sọ wípé ọmọ ìdàkálàhù káàna àmìnà ẹni yóò tó bá wọlé yẹn ó ti tẹ́ ìfọ̀kànbalẹ̀ bẹ̀ládé àjẹ́ kó yé wa yìí pé àyẹ̀wò òun ni kàába àti mọ́kà ààyè wọn ni àkó gbọ́dọ̀ kó bu wọ àkó gbọ́dọ̀ kó já wọ bí kò sí pàdébí sọlọlọ àtàlámì kan Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọwọ́ bẹ́ẹ̀ tìjàtìjà kò sì ju wákàtí kan náà lọ lẹ́yìn ìgbà ni ó tún ti di àyẹ̀wò rẹ̀ padà àti fún wa ní hadithi kan gbólóhùn kan bẹ́ẹ̀ tó jẹ́ ti mọ muslim látọ̀dọ̀ àbí ṣùgbọ́n ìṣù àdáwí. قال صفى عمر بن سعيد وهو يبعث بقوتها إلى مكة عمر بن سعيد حماسا دعوة يرنسى في مكة دعني أيها الأمير أن أحدثك قولا قام به رسول الله صلى الله عليه وسلم قد من يوم الفتح سمعته سمعته أذني ووعاه قلبي وأبصرته وأبصرته عيني حين تكلم به. قال ولا شيء. خلاص فعمر بن سعيد ìyẹn yẹ àwọn aṣojú lọ sí mẹ́kà kí aṣọ yìí kí aláṣẹ yẹ aṣojú lọ mẹ́kà pé kí wọ́n lọ jà níbẹ̀. wọ́n wá sọ fún pé. wọ́n fẹ́ kọ́ yọ̀ǹda fún mi wọ́n tọ́já lásẹ̀. àní ọ̀hádìí ta kàkọ́wò lẹ́nu kí n sọ gbólóhùn kan fún ẹ tó gbólóhùn yìí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ló wí gbólóhùn yìí ní àfẹ̀mọ́jú ìjọ tí mọ́kàdínlẹ̀ Islam ọ̀rọ̀ yìí etí mi méjèèjì mi ha. ojú mi méjèèjì rí ànẹ́bí sallallahu alaihi wasallam ńgbà tí fi ń sọ̀rọ̀ yìí. òun nípa ànẹ́bí sallallahu alaihi wasallam ó dúpẹ́ fọlọ́ ó sì fi ààyè fún lẹ́yìn ìgbà yẹn wá sọ láyé pé. ó dájú mọ́ kíkà yẹn ọlọ́wọ́ ọba ló ṣe ṣùgbọ́n bó ṣe jáàyè ìwọ̀ yẹn ohun tọ́lọ̀ ń ṣe léwọ́ bí àwọn èèyàn máa gbà á. فلا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسفك بها دما ولا يعدل نعم ọ̀sẹ̀ tó fọmọ nìyẹn kan tó nígbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ kẹ́yìn ọdẹ jẹ́ ẹlẹ̀ ní mọ́kíá. wàlá yàgùdà bíi ṣẹjẹrọ tani kò sẹ́tọ́fọ́ mọ nìyẹn kẹ́tọ́gbọ́ ọlọ́run gbọ́ àtọ́jọ́ kẹ́yìn igi tí ń bẹ ní mọ́tì àkọlọ́gẹ̀. فإن فإن أحد ترخص بقتال رسول الله صلى الله عليه وسلم فيها فقول له. ẹ̀rí sáwárí ẹnikẹ́ni tó wo ìṣesí ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam pé àmì bó kó jà wọ́n bẹ̀ torí bẹ́ẹ̀ ajá sí pé èèyàn lè kó jà wọ́n nìyẹn ẹ sọ fúrúfẹ ní bẹ́ẹ̀ báyìí pé. ẹ kẹtàjọ ọlọ́run ọba yọ̀ǹda fún jíjẹ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ni pé kó kó jà wọ bẹ kò dẹ̀ sí yọ̀ǹda fẹ́ ni kẹrin kọ yọ̀ǹda fẹ́ yìí kẹ ẹ ṣe bẹ́ẹ̀. àdìgbọ́lọ́wọ́ bá sùhánà wọ̀tí àlàyé mi ànẹ́bì gángan ọlọ́run yọ̀ǹda fún mi láti kójú àwọn ọbẹ̀ ní wákàtí kan nínú ọ̀sán ni. bọ̀kọ́dẹ̀ àádá olùmọ́tò ha àlìyáwó ka olùmọ́tò ya tóbi àmì. torí bẹ́ẹ̀ ìjẹ́wọ̀ rẹ̀ wá padà lẹ́yìn wákàtí yẹn mo sì wà lánàá tẹ́lẹ̀. torí bẹ́ẹ̀ ni tí ń bẹ́ bí báyìí o ọmọdé ti gba ẹni tí ò sí ń bí. wọ́n wá sọ fún àbí ṣọ̀rẹ́ kì kí ni amúlò sọ fún. kọ́ọ̀lù ana àdàmú dídáàlì kàmíkà ya abasure. alẹ́ wọn tó sọ yìí gan kódà mọ mọ mọ jù ọ bàbá sure kù gan wájú sọfọ hárọ̀bù tó sọ pé wọ́n yẹ kó jáwọ̀ yìí. mọ́kà tó ní wọn gbọ́dọ̀ kó gún wọn bẹ̀ yìí. kì í wàá sọ ẹlẹ́sẹ̀ o. àyìn tó bá wù wá yapa tó bá wù kó wulẹ̀ rọ́gbọ́n tó bá sá lọ ọdún hárọ̀bù òun ò mọ̀ rí bọ́ mọ́kà ò ní sọ. ara ní sọ. ẹni tó sì pààyàn tó wá sáwọ lọ báyìí ni sọ ìyá ò lè sọ. ẹ bákan náà ẹni tó ti pọ́n sá bóyá nígbà tó ń sọ àyè kan dá horo tó bá bì kan jẹ́ tán lọ́wọ́ àhọ́ arábò ò lè sọ ó lè sáwọ ọbẹ̀ ni. ìtumọ̀ ilé ìlànà sọ fún wọn á ní lára títí fa tí a fi jáde ìbàdàn wa jáde kó ní arọmù tí a fẹ́ lọ jí ẹsẹ̀ rẹ̀ gbà yẹn lóòótọ́ ẹni ọba wọ ọbẹ̀ ó ń tọ́ òun fọkàn balẹ̀ ẹ̀kẹ́ máa sọ fún wa lánàá pé ọmọ ẹni wọ́n pa báyìí ó sì pàdé ẹni tó pa nú arọmù kò ní sí kankan kò fi jáde wọ́n bá jáde òun tó bá lẹ́tọ̀ọ́ sínú ìjìyà rẹ̀ yóò máa lọ gbà. فلا تدافع جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لأحدكم أن يحمل بمكة السلاح آه حفظ جابر بن عبد الله رضي الله تعالى عنه bí mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó ń sọ báyìí pé ọ̀sẹ̀ tó fẹ́ nìkan nù yín an yahmila bi makkata silah kó gbé nǹkan ẹ̀jẹ̀ àdáni ní mọ́kà ọ̀sẹ̀ tán ìmọ̀ mùsùlùmí ọgbà hadithi yìí wa hadithi mi látọ̀dọ̀ abdullahi ibn adi ibn al-hamra az-zuhri. ọlọ́run gbójú sí ọlọ́run sallallahu alaihi wasallam tó ń sọ báyìí pé. wọ́n ló wà ní ààyè kan lọ́jà mọ́kà tó ń pè ní hazuwara ńlẹ̀ lọ́wọ́ àjọyọ̀. إنك لخير عبد الله عبد عبد الله عبد نعم عبد الله ولا نسأل صلى الله عليه وسلم مكة قال ما فلان برا هو لوي هو مكة هو لو في اللوري جنون بقوري لي وأحب عبد الله إلى الله ìwọ sì ní ilẹ̀ tọ́lọ́wọ́ bá fi nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ ní gbogbo orílẹ̀ wàláwùlà àmì òkùrìdì tún mí kí máa ọ̀rọ̀ sí. ṣé ìbá ti fáwọn kèfèrí ọ̀tọ̀ ọlọ́run wọ́n mú mi jáde kó nílùú yìí à mú ìbá ti jáde kó wọn nínú wọ̀lú yìí báwọn ọ̀tẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ orí mú jọ yọ níbi ìsìlọ́hùn mi torí rẹ̀ mo fẹ́ jáde bíbẹ̀ kọ́ à ilẹ̀ tó lórí yìí ni bàbá wa. ìmáàmù Ahmed wọ́n gba hadith yìí wá ọ̀nì gbólóhùn rẹ̀ nìyẹn ìmáàmù tìlímù àti nàṣáì àti mùnìmájà àwọn náà gba ìmáàmù tìlímù sọ pé hadith yẹn kọ́ hasanu sahih lábẹ́ àyà yẹn hawa máa rí àlàyé wujubil hajj níbẹ̀ ìnáwó bẹ́lẹ́ ọlọ́wọ́ ọba wò fún ìjọsìn káàmọ̀ sí hajj dandan ni ọmọnìyàn nínú ọjọ́ ayé rẹ̀ ìyẹn ni pé ẹ̀ẹ̀kan yẹn ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ yẹn ni. pẹ̀lú ọlọ́run tó lọ́nà pé wàlẹ́ ńlá yàrá nẹ́ẹ̀sì ìjọ ìbẹ́ ti máa ní sàtọ́ àìlẹ́ ìṣẹ̀bílá. ọlọ́run bá ní dẹ́dẹ́ lọ́jẹ́ fún yẹn tọ́jú ọ̀rẹ́ yẹn ọlọ́run tó ṣe fún yẹn òun náà ni lọ bẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá wò fún ìjọsìn ọ̀rẹ́ ẹ̀ lọ́jẹ́ fún mọ́nìsítà tó àìlè ìṣẹ̀bí ìlà ẹni tó bá lágbára àti rìn ọ̀nà yẹn. Hadihi wujubil hajj aya yìí ọjẹ́ aya pé hajj ọ̀rẹ́ yẹn ni. Àwọn ahadi ti oríṣiríṣi wa wípé hajj yìí ni yìí ìṣẹ́ náà àwọn onígun islam ni o. ọ̀kan nínú àwọn islam ni wọ́n dà á yìí wọ́n kọ̀ wá ìbì yìí ọ̀dẹ̀ sì tún jẹ́ kan nínú àwọn òpó islam hajj. وأجمع المسلمون على ذلك إجماع ضرورية gbogbo àwọn mùsùlùmí ayé wọn jẹ lẹ́sìn tí wọn yẹ sẹ lẹ́sìn ẹni wọn dẹsì kò lórí pé hajj yìí ń kọ yanni ọ̀rẹ́ yẹn ni nínú ẹ̀sìn ẹni wọn kò lórí bẹ́ẹ̀. wà ìnáma yẹ́jì bu alẹ́ lẹ́mú kájìlá fi ìpè ọmọdé mọ́tò mọ́tò wá ṣídá bìnàfsì wọlé jìmá. bìnàfsì wọlé jìmá àmọ́ hajj yìí o. ẹ̀ẹ̀kan náà lọ́jọ́ dandan fún alimukẹ́lẹ̀ ẹni tá a gbé wọ̀kọ́ lọ́rùn ẹni pẹ́ tó ti bàlágà pẹ̀lú gbogbo àwọn àmì bí bàlágà tá a máa ń sọ fún wa ọlọ́jọ́ orí ti lé ní mẹ́wàá ni àtàwọn nǹkan tá a máa fi sọ pé yẹn bàlágà ẹ̀tẹ́ lọ́jẹ́ fún yẹn nínú gbogbo gbèsè ayé rẹ̀ ọ̀rẹ́ yẹn ni kọ́ lọ lẹ́ẹ̀kan ìnáfì pẹ̀lú ẹsẹ̀ ọ̀rọ̀. tọ́wá lórí ẹ̀ àti ìfẹ́nukọ àwọn olùmọ̀ lórí ẹ̀. rọwà alimami ahmed rahimahullah ani abirore radiyallahu. imamu ahmed rahimahullah wọn gbẹgbà wa látọ̀dọ̀ àbí ìfọyọ radiyallahu ta'ala anhu. خطبنا رسول الله صلى خطبنا رسول الله òtítí ọlọ́run ọba ṣe ìbánisọ̀rọ̀ fún wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bójú ti ọlọ́run ó lè jẹ́ ọlọ́run wa sọ ní kótóbà yẹn náà ni pé ẹ̀yin èèyàn. ọ̀dùnkúrìdọ̀ alaykumul hajja fahujju. ọ̀dùnkúrìdọ̀ alaykumul hajju naibul fa'il. ọ̀dùnkúrìdọ̀ alaykumul hajju fahujju. ẹ̀yin èèyàn wọ́n ti ṣe hajj ní dandan lẹ́yìn lórí torí bẹ́ẹ̀ ẹ ṣe hajj. faqala rajulun aqul la ya'kulu 'ani ya rasulallah. ẹnìkan wá dìde nínú àwọn sọ̀hábà tó gbọ́rọ̀ yàn yàn ó nílò òjíṣẹ́ ọlọ́run sọdọọdún ni hajj yẹn máa wáyé bí. àwọn mùsàláwá dákẹ́ fẹ́ nìyẹn kò dáa lóhùn tó fi ń ṣèbéèrè yẹn lẹ́ẹ̀kínní ìgbè òjíṣẹ́ ọlọ́run sọdọọdún ni ó tún ṣèbéèrè yẹn lẹ́ẹ̀kejì hajj yẹn sọdọọdún làwọn máa ń ṣe ó tún yẹn lẹ́ẹ̀kẹta àní sọdọọdún ni hajj. Ọ̀kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam. Ìṣe ọlọ́run wá dá lóhùn yìí pé. Láwọn kúlù tún náàm làwọn jàbá. Wọ́n fi sọ pé bẹ́ẹ̀ ni. Ádẹ̀ ti dẹ́dẹ́. Wọ́lá ń bọ̀ tó òun náà yìí. òun ayé. Àwọn èèyàn dọdún. gbogbo ọ̀rẹ́ lẹ wàá jẹ fífẹ́ rọrùn lọ́sì. hajj tí o pé one million tẹ́lẹ̀ tó fi ń lọ bí one point five báyìí sí. àpò tí ẹ bá ṣe pé kí mọ̀ ní péye ẹni tí gbàgbé ẹ bá kúrú á ò pé ńgbà tóun bá ṣe é kí léèrè tóun ó rí mbẹ. tọ́ba lálùjẹ́ náà ni yóò ní ẹ́ ó dìgbà náà náà. nítorí wọn mi lọ bí nàìjíríà ti polúkú musu wọn bá lọ dá sí bísíǹsì kan ó ní nǹkan tó rí mẹ yọ gbàgbé pé bọlọ ń bá fẹ ni gbogbo ọ̀nà ni òfin fẹ́ rọrùn mọ́ ká ló pé lọ́dọọdún pé a rí kàjá nìyẹn a rí nǹkan náà ẹ̀sẹ̀ ńlá lọ́wọ́ òun ni kéèyàn lágbára àti ṣe hajj kọ́ máa ṣe ẹ̀ṣẹ̀ ní ńlá ni kẹ̀mí ọ̀rọ̀ tún mi ń kàrá ìlú tó lọ ẹ̀ṣẹ̀ ní ńlá ni tó yẹ pé ọrùn àwẹ̀ wa yìí ọwọ́ kò lè gbé lórí tó lórí tó wà ní hadithi táwọn sọ sọ pé ẹni ọba gbàwẹ̀ Ramadan tó nígbàgbọ́ ó dẹ̀ irú àforíjì irú ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ <laughs> ẹgbẹ́ pé hajj wọnú owó rẹ̀ kó dá sí ṣe ẹlẹ́mi lè máa kọ́ léegi bí ẹyẹ kí lè lè ó ti di mẹ́ta kò sí bí lè ti lè yẹ pẹ́rẹ́ tó ilé ẹyọ kẹ èèyàn á lọ́wọ́ kàbọ̀ irọ́ ni máa ti ní gbogbo ẹ̀ yíwọ́ yìí wọn lè gbọ́ pàwọn kọ́ lé ẹyọ kẹ kí èèyàn máa lẹ ohun tó lé ní mílíọ̀nù kan lásìkò yìí àti lé ní ọ̀bá tí wọ́n kẹ́sọ̀ pé wọ́n náà kọ́lé àwọn máa sọ pé ọkọ́lé ṣùgbọ́n dèmi lójú kan ọkọ́lé ọba akẹ́jú bẹ́ẹ̀ lọ tó rò rí bẹ́ẹ̀ gbé ìmọ̀ lédè yẹn ó gbé <laughs> lédè yẹn ó gbé ọwọ́ anílẹ̀ ó tó tó wá mi lọ ẹlẹ́mi lè kọ́ bí mẹ́rin kò sì ní tẹ̀ta ẹlẹ́mi lè máa lọ ra bàjájú ẹlẹ́mi bàjájú mẹ́wàá kí wọ́n á pín fáwọn èèyàn káàkiri yóò ní wọ́n máa wá ìfowójúṣẹ́ rọ̀lẹ́ láìláha ìrẹ̀lá òsì ní lọ́mọ́kà èmi lè lọ́kọ̀ bíi mẹ́ta ó lé ní mikra bíi mẹ́rin lòún kó bàdẹ̀ kò sí lọ mọ́kà síbi léyìí wà láyé ẹsẹ̀ gbà kan gbìn ní ẹsẹ̀ tó tóbi gbà ní ẹgbẹ́ ọrùn àwẹ̀ tó yẹ gbà wọ̀ tọ́láforí jẹ́ ẹsẹ̀ tó yẹ orí pẹ̀lú àwẹ̀ tó yẹ gbà sàgáìrù ni kì í ṣe kàbáyìrù àwọn ẹsẹ̀ kéékèèké sọ̀rọ̀ ọ̀yàn àwọn ẹsẹ̀ wẹ́wẹ́wẹ́ àwọn pẹ́pẹ́pẹ́ torí wọ Ramadan ìlà Ramadan mọ̀kàfẹ́rọ́ọ̀tù lè mẹ̀mẹ́ ìnẹ̀fóònù الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر Ramadan tí Ramadan tí yẹn gbà ọgbà rẹ lẹsìn o tún gba tọdún lì pé àforíjì ẹ̀ṣẹ̀ ni iná ìlọrọ máa jẹ fún yẹn pẹ̀lú àlàfo tí ń bẹ láàrin ọdún kan sọdún kan ìyẹn tí yẹn bá jìnà sẹsẹ nílá ìyẹn kí jímọ̀ lọ́sẹ̀ yóò tún kí jímọ̀ lọ́sẹ̀ mi àforíjì ẹ̀ṣẹ̀ ń bẹ láàrin jímọ̀ yẹn sí jímọ̀ yẹn tí yẹn bá jìnà sẹsẹ nílá. èyàn ń ké wákàtí márùn pé àlàfo tún bẹ láàrin irun nítorí hajj yẹn fi yẹn má ti hajj dẹni bẹ́ẹ̀ bá ti bàlágà ni ọ̀rọ̀ pé yẹn ò tí ì níyàwó kọ́ ẹ̀hún pé bí eré ipá eré ipá táwọn yẹn máa ń ṣe ẹni tó ti ọ̀ bá ti níyàwó ọ má ti níyàwó ni kí wọ́n á kàn wá pẹ́ láì níyàwó rẹ̀ ò ti lówó láti ṣe hajj yẹn wàá ṣe hajj ni tó tó bá ṣẹlẹ̀ igi ẹnìkan máa ní ni tó tó fẹ́yàwó ṣé ájì ni kò sì ní àbíkọ́ fẹ́yàwó bẹ́ẹ̀ ni tí ọba ṣàgbèrè kọ́lọ́ ṣe kí ni o kọ́lọ́ fẹ́yàwó lọ́dí ọba ní ni o torí ìyàwó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe islam kìí sọ islam ṣùgbọ́n hajj ń kọ́ rúkúnù min arkani islam orígun islam ni àfi tá a bá ń pààyà pé wàá ńgbà yẹn ńgbà yẹn ọlọ́sìyàwó ọ̀pá hajj tí owó ní ọlọ́kùnrin lẹ́wọ̀ yàwó. nípa bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí mo bá sọ pé ọdọọdún ní káyọ̀ máa fi hajj ẹ̀ ní lágbára rẹ̀. ẹ̀ẹ̀kan náà lọ́jọ́ ní ọjọ́ ayé láàfin káàsì lágbára rẹ̀ ní ọjọ́ dọ́dún gbèsè ọ wà lọ́rùn ẹlòmí sọ̀rọ̀ lé نعم دعوني ما تركتكم فإنما هلك ما كان قبلكم بكثرة سؤالهم واختلاف على أنبيائهم واختلافهم على أنبيائهم àwọn sálání ẹjùmí lẹ o ẹjùmí lẹ o nípa ohun tí mo bá fìyín lẹ lórí ẹgbẹ kan ṣe ẹ má nù mí mọ ọmọ jẹ o ẹ má tún pé nǹkan mi sí mi lẹ́nu mọ́ o ẹ fi mí lẹ̀ lórí ohun tí wọ́n bá ti fi yín lẹ̀ pé ká ẹ ṣe náà ní ká ẹ gbọ́ ọ. fainama halaka man kana qablakum tọ́lọ́ ti kó parun báwọn tó ṣáájú yín nìkan sara ti sọ àlè ọ̀pọ̀ béèrè wọn ọ̀pọ̀ béèrè wọn wàhtilafihim ala anbiyaihim àti máa ya pásá àwọn ànábì wọn aṣọ fún ayé pọ́pọ́ béèrè tá a wí yìí nígbà tá ànábì wà láyé ni. torí husnu su'al ní ìbéèrè tó da ìlàjì mímọ̀ ni láyé lóde lónìí àlè ní kéèyàn bá ṣe béèrè kéèyàn ṣe béèrè mẹ́nà máa fọ ọba mọ̀ ni ó fún wọn mọ́ ẹni ọba náà sọ pé lásìkò ẹ̀dìrì fọkàndín áfùtà ẹni wọn bá fi léèrè ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kan tó wá ní lásìkò ẹ̀dìrì mi mọ́ ó ti mú dájọ́ ẹ̀sìn wá náà nìyẹn àdébí sọlọ́lọ́ asálàǹgẹ́ wí mi mọ́ rí sọ́jà nẹ́bí ayọ̀ ṣe ìwọ lọ́wọ́ á pé mi ìmọ̀ lọ́wọ́ á wò pé pé ọ̀wá ti yẹ pẹrẹ báyìí àpẹẹrẹ pé lódò lèèyàn tó bá yẹ pé gbogbo nǹkan náà ní sọ pé kódà àwọn àwọn afáàjọ wa yẹ pé ẹni tó bá yẹ pé gbogbo wọn bá béèrè ní dáhùn wà ni tó bá ti béèrè dájọ́ ní kíní báyìí ní kíní báyìí àṣìwìn ni ọ̀rọ̀ yẹn ò clear ó ní òzèrú èmi ọmọ bóyá nẹ́bí ọlọ́run ni àbí kì sànẹ́bí ọlọ́run èmi <laughs> ọmọ lẹ́nu ànẹ́bí ṣé lọ́wọ́ ọ. so ayé ànẹ́bí ìbéèrè ọgbọ́dọ̀ pọ̀ torí tí wọ́n bẹ ti méjì wá báyìí ọrùn ẹ̀yin tẹ́ ń béèrè béèrè ọmọ àwùwò sí i. wọ́n bẹ ti lọ sọ pé kí níbàyẹ̀ tó máa ṣe é sí tó kì í dẹ̀ sí láì fi fáfá ẹ̀wọ̀n Imam Malik rahimahullahu ta'ala ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìbéèrè wọn wúru òbítíbitì béèrè wọn kò fún Imam Malik ó gbẹ náà lásìkò àdìrì náà ní mí mọ ìwọ ọbẹ̀ táwọn báyìí ni mọ́mú dáhùn. wọ́n ti máa sọ pé láàyò fúta wọ́n Malik fil Madina ẹnì kan ọjọ́ sọ pé wọ́n mú dájọ́ ẹ̀sìn wa mọ́ Malik ti bẹ́ẹ̀ mọ̀ dínlẹ̀ tó àfa àgbà ni mọ́ Malik fa wọ́n sọ nípa bẹ́ẹ̀ nígbà táwọn ànẹ́bí ọlọ́run táwọn ànẹ́bí ọlọ́run wà láyé a kò gbọdọ̀ ṣèbéèrè pípọ̀ torí pípọ̀ ti mọ́rọ̀ wá pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ọrùn wọn máa wúwo sí ni nǹkan tó yẹ pé ìjọsìn mẹ́ta láti tẹ́lẹ̀ á five pé ń pọ̀ sí níbi béèrè nígbà táwọn ànẹ́bí àyànsúnà lórí sọlọ àṣàlámẹ tó fi dáhùn wọn lọ mọ àgbẹyàwó olùmọ lórí ẹmẹlẹ tó fi dáhùn wọn lọ mọ ìmọ lásẹ ló wì ṣùgbọ́n kó dé bá béèrè pípọ nǹkan ẹ sọ pé ẹmọ àfa lérò àwọn ọjọ́ yìí kẹtí wọn máa ń wọn máa láwọn ń ṣe dá wa wọn pé àwa máa ń ṣe wá àti fìyàn ní pé èsì ìbéèrè lọ́dọ̀ wa torí onísàlẹ̀ yìí tí ọba wa yé kọ ká máa rú lọ bẹ́ẹ̀ àbámọdé ọgbẹ̀yìn ọ̀rọ̀. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí tí wọ́n bá pe wọ́n mọ̀rù wọn gbọ́ sí amírù tí wọ́n bá ò lè fa amúrù ó yẹ kó lè ṣèbéèrè pé ṣé amúrù kẹgbẹ́ fún alẹ́ kan ah, irọ́ o kì í ṣe amúrù ó mọ̀rù ní òun ni mo pè káwa ni ká bá ṣèbéèrè ká ṣèbéèrè mẹ́nà tí ọba ọ̀sán kò ṣe kí ni o kò yé mọ́ tàlàkùkù ni mo bá fi yín lẹ̀ lé lórí pé ká ẹ ṣe òun ni ká ẹ ṣe ẹ má béèrè ọ̀fìn tó tó lọ. Òun tó kó parun báwọn tó ṣáájú yìí ọ̀pọ̀ béèrè wọn ni tó ń bi àwọn ànẹ́bí ọlọ́run. Ìṣẹ̀láfihàn alẹ́ àǹbìyà ìhìn àti máa ya pa sáwọn ànẹ́bí ọlọ́run. Tí wọ́n bá pa yín láti nǹkan kan, ẹ ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ bá ti ní pamọ́. Ẹ̀rí àṣẹ. Tọ́lá ṣẹ ní wàhálà nínú bí ẹ̀dúró kírun wọ́n ti wàhálà nínú. ẹlòmíràn lè dúró ní dédé dédé ìgbà tí wọ́n fi kásátù lẹ́ báyìí jálẹ̀ sẹ́ni pé ní wàhálà nínú. sùtẹ́sì bá pa àlùfòsọ́lá ní wọ́n bá ní kẹ́sì nǹkan kan ní nǹkan tó ní wàhálà nínú ẹsẹ̀ ìbẹ́ bá ti ní pamọ́. àyùkẹ́ni tí ò bá lágbára àti dúró nǹkan tí ò lè jókòó ní jókòó náà tọ́lá ṣẹ ní wàhálà nínú. ṣùgbọ́n o wọ́n yìí dáadáa hẹ́yì tukùn. tí mo bá kọ̀ fún yín pa kẹ́kẹ́ pé kẹ́ má débi ẹ̀ pátì èmi ò tí ì ríru o kéèyàn sọ pé òun ò àti ha lórí òun ò rẹ rẹ̀ ni ẹnì kan ti sẹ́lọ̀ sọ̀rọ̀ lágbára sọ́rí àlọ́ àtàrí náà kò má fi sìgá torí ló fi ṣe kiri ló fi gẹ́ẹ̀tì owó tó fi sìgá tó fìn ó sì ra sálẹ̀ ó sì ra sìgá ó sì máa sálẹ̀ sí ó sì máa fà á tó máa rẹjú tó o torí pé wàhálà ni. tó wọ́n á pọ̀ fún yínpa ẹ̀ pàṣì kò mẹ́sà wá pé ẹ bá lágbára àti pàṣì ẹlòmíì lè lọ́wọ́ lágbára àti má ṣe sílẹ̀ ni. ọmọ wàhálà tó ṣe kó tó ṣe kó bá ṣe sílẹ̀ gẹ́gẹ́ nípìnlẹ̀ tẹ́lẹ̀ wàhálà tó ṣe kó tó rí sílẹ̀ sí ọ̀pọ̀ gẹ́fà. ẹ̀rọ ọlọ́wọ́ bá kan ọlọ́wọ́ máa ń yálè ẹwà pàpà jẹ́ wà bá ń ṣe wà àti bẹ́ẹ̀ ń ṣe yá wa ní bá yára jẹ́ wípé kò sóore ń bi àgbèrè àlè tóun máa yàn ọ́ o lòun ní àlè kan tóun máa yàn táwọn máa ń ṣe pálapàla ọwọ́ kan àpò kan náà ló sì kù lọ́wọ́ sì níyàwó méjì mùkẹ́rì ń bẹ lọ́wọ́ ìyẹn bá dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ìgbà táwọn ṣe ìjẹ̀gbà táwọn ṣe tán wọ́n bá ní tọ̀ bóò ní ètò à eh, òun pò títì kò títì pé àti gbọ́ eléyìí ò ní gbọ̀fẹ́ ń bá gbàpò kàfọ́ ó ní alájì kó wọn tó rí mi kú ni ìyá màjẹ pàṣẹ sí òun náà. wàá ò pẹ̀tọ̀ tóun bá kẹ̀dí tiẹ̀ mú lọ sọ́dọ̀ ọ̀kẹ́ tóun fẹ́ sùn sí inú fi ra wọn gàrí kó o ṣe gbogbo ẹ̀ lájà pàkàtì ẹ̀dọ́gbọ́n àwọn ọ̀rọ̀ gbọ́dá ọ̀rọ̀ tẹ́ ń sọ tara àwọn lẹ́ wí fáwọn sẹ́nìkan ní wọn lágbára àti pàgbèrè tì à ọ̀ bọ̀ wàhálà tó ṣe ń bí àgbèrè tẹ́lẹ̀ ọ̀nà ó tún ṣe wàhálà ó sì ó tún kárùn bọ̀ láti rẹ̀ tí wọ́n bá kọ̀ fún yín pa kọ̀dà àrùn ẹ pàṣẹ náà muslim ọgbẹ́ hadith wa. àwa sọ fún wa ẹgbẹ́ dandan ní ká ṣe hajj pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ pé wà lè láyà ala nẹ́ẹ̀sì hajj olùbẹ́ẹ̀sì wà lè sàtọ̀ àìlẹ́yìn sẹ̀bíyìlà. ọlọ́run bá ní àníṣe ọ̀rẹ́ yẹn ọlọ́run lọ́jẹ́ lórí èèyàn ìlọ́bẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá wò fún jọ́sìn fẹ́ni tí ọba nípa àti lọ mọ́nà lè ṣètọ́ à kí ni túmọ̀ alẹ́ ṣètọ́ à lè lágbára kí ni túmọ̀ ẹ̀ wọ́n lè rí alẹ́ ṣètọ́ à ìpín ni ìpín rẹ̀ pọ̀. nígbà mi ìyẹn ò lágbára fúnra rẹ̀. wọ́n tààrọ̀ tàn dé wáyé nìyí nígbà míì nìyí ẹlòmíì ó lágbára pẹ̀lẹ́ lòmíì ìyẹn ni pé èèyàn ó lágbára pẹ̀lú ẹlòmíì ni ó fi lágbára ẹlòmíì ó lágbára pẹ̀lú ara rẹ̀. gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn tíra tó ń sọ nípa ìdájọ́ ẹ̀sìn. rọwà Abu Isa at-Tirmidhi an ibn Umar radiyallahu anhu qala. alimami Tirmidhi rahimahullah ta'ala látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma. قال قام رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من حج يا رسول الله wọ́n ní ọkùnrin kan dìde lọ bójúṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n wá bí òjíṣẹ́ ọlọ́run ọba yìí pé ta ló ṣe hajj. kọ́ọ̀lù àṣà àṣà àmì náà aṣáhìtú àtàkùnrin. wọ́n láwọn sọ fọlá wọn bí aṣáhìtú ẹni tára rẹ̀ rí wúrowúro ni àtàkùnrin tí ó sì lọ sẹ́ńtì irú èyí tí sẹ́rí àsọ fóbìnrin wípé a gbọ́dọ̀ kọ̀ fáwọn obìnrin tó bá láwọn lọ́ọ̀kẹ́rùn-ún jàmáà á jẹ́ wọn lọ́ọ̀kẹ́rùn. a gbọ́dọ̀ kọ fóbìnrin ọba ló ń lọ ọbẹ mọ̀lẹ́bí owó ọkọlọ ọba fitna. fitinà tóbìnrin bá fẹ́ lọ kírun jàmá ohun tọ́jú fi ẹ̀sìn dáhùn tó sọlá ń pa wọn ni pé lìyà kọrí jiná kapilat kọ jáde lẹ́nu tí ò ní lo olú òórùn àdídùn kankan sára kò ní fi òórùn àdídùn sára ẹnì kan wà ń bẹ pé bóbìnrin bá lọ kírun.

fàṣàìsù tàfílù ni ẹni tára rẹ̀ rí wúruwúru tí irun ìyẹn ni pé tí ọ̀ya rún tàfílù wàá lo lọ́fíńdà. ọkọ̀ọ̀nù àkọ́rọ̀. ẹlòmíì bá tún dìde. ọkọ̀ọ̀nù ayùlẹ̀ hajj afdal ya rasulallah. wọ́n lè rìn òjijì ọlọ́run hajj wo lọ́lọ́lá jù lọ téèyàn lè ṣe. kọ́ọ̀lù alhajju. alhajju. naam alhajju wa alóòsàn sábà bí kò alhajju ìmọ̀ alọ́gbé hajj tọ́lọ́lá jù nìyẹn. labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka tó máa lọ́gbé. kódà tó o bá tún rẹ́ni tó o mọ̀ báyìí tó sọ pé ah, afárágbájá ilé wa. otu tún lọgun náà ní pé labbaik Allahumma labbaik ní dábàá yìí ni hajj tó lọ́lá jù ni hajj tó ti pé èèyàn ọmọ hajj hajj òun ni hajj téèyàn ṣe téèyàn pa ẹrẹ àdáyà tọ́tẹ̀jẹ̀ lẹ̀ hajj. wàkóònù nínú ọ̀yà ẹlòmíì bá tún dìde sẹ́ni wọ́n ní bẹ̀rẹ̀ ìdẹ́lẹ̀ kẹta wọ́n ní kẹta tún pé. nínú òjijì ọlọ́run kí ni túmọ̀ sàbílù tọ́lọ́run wí pé mọ̀ní sàtọ́ àìlè ìsàbílà kí ni túmọ̀ sàbílù yẹn. àwọn òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni èsì ń pani àti nǹkan tẹ́ yẹn ó fi rìnrìn àjò ìyẹn gbọ́dọ̀ ni ìyá ọlọ́run fẹ́ hajj yìí ti ṣe ní lọ́dún mi kí ló dé ọlọ́dún mi ọ̀yẹ̀ bóò lẹ́yìn àti ìdánwò ó ní ẹ̀yẹ sábà wọrí òun ọ̀kẹ́sẹ̀ sí ni láti sẹ́yìn lọ́mọ́ká ah níbo lọ́wọ́ àrídé oníkọ̀ọ́bá àjọ tó bá rún lòun tó dọ̀wọ́. níjẹ̀ lọ́wọ́ àrẹ wọn tiẹ̀ ni wọ́n máa ń rí ṣùgbọ́n rìn yẹn náà ọkọ̀ ojú omi wọn padà máa fi ń sọ lẹ́gbẹ̀ẹ́. ẹ má dáwọn lóhùn tí wọ́n bá ní wọ́n rí o wọ́n máa ń rìn dé kàrùtù ọ̀sùdán ni wọ́n ń rìn dé tóró mi la bíbà yẹn sí Saudi kò sí bó ṣe tọ́ tó ní kó mi pé wọ́n rìn lórí omi mi. wọ́n rìn láti nàìjíríà wọ́n dé chad wọ́n dé gbogbo bẹ́ẹ̀ wọ́n dé sudan ìgbà wọn wá dé sudan wọ́n bọ́ sí etí odò wọ́n wá wọn ojú olú lọ sọ̀kalẹ̀ síbi tó ń pè ní juda ni wọ́n sọ̀kalẹ̀ sí kéde pé wọ́n rìn lọ mọ́kà nítorí pé wọ́n kẹ́ àwọn aláwọ̀ funfun bẹ̀ láwọn rìn lọ bẹ̀. ọdún ni ọyọ ni ọwọ́ mọ́kà lọ́dún ni bóòlù ẹ̀ wá sọ ọlọ́wọ́ rìn lọ wọn á kú ọ bí kó kun ẹrẹ báyìí ó gbowó ọwọ́ ẹ gbà lọ́wọ́ àjàgbìlà pani mẹ́rin wọn á pa ẹ dànù ni wọn yẹ kí o gbọ́dọ̀ lé nǹpa wà á lówó ìjẹnẹ tí wàá bá jẹ wà á dẹ ní nǹkan rìn àsìkò yìí gbogbo ẹ dẹ̀rọ̀ wà á lọ sẹwó ó lọ sẹwó ẹẹ ẹ kéde òfurufú ọkọ̀ òfurufú àti tójú omi wọn àìpọn fẹ́ lọ láti ọ Sudan àbáwọn àyè mi ìdíyẹn lè tún mi débẹ̀ sọ̀fún yẹn rọrùn láti Sudan tí ẹ bá ti dé pọ̀ Sudan akẹ́wọ̀n ọkọ̀ ojú omi ni nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tó bí twenty one hours wàá dọ̀wọ̀ ẹ̀rí pé ọ̀pẹ́ rárá twenty one hours wàá dọ̀wọ̀ láti Sudan ní Saudiya lórí omi wàá dọ̀wọ̀. àwọn sálárù ní ti ń jẹ́ sàbílù òun ni azadu tètè ń pa. lórí tó lódodo ọlọ́wọ́ bá sọ̀rọ̀ tó lọ́gọ́ ọ̀tà ọ̀sán wúwa iná ẹ̀rọ pé ẹ palẹ̀ mọ́ èyí tó lóore jù ń ń pa òun náà nípa yọ̀ lọ́wọ́. ṣe pé gbèsè kẹta ni di wàhálà fáwọn agbèrò tí wọ́n forí lọ. ẹlòmíì ń bi àìmúra dání tó fi lọ mọ́kà fún ìpa ahẹ̀jẹ̀ lọ́fẹ́ máa hẹ̀jẹ̀ ọlọ́wọ́ yóò tó níwọ̀n yìí tó wọ́n kò lọ lẹ́nu yìí ọ̀kẹ́ sàbílù òun náà ní azadu ìsìnpa ọ̀rọ̀ ìlàtù àti nǹkan tẹ́yìn òkè báyìí ni ibùdó mọ́jà tà àti gbẹ̀gbẹ̀ wa rẹ̀ alimami hakim rahimahullah látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala anhu wọ́n náà dọ́jú òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n bí léèrè níbi òjíṣẹ́ ọlọ́run ẹ ṣàlàyé ní ìbàyí adìrí pé súnlẹ̀ túmọ̀ kùránì báyìí ẹ̀sìn májà gbàgbé pa sọ fún wa pé tá a bá fẹ́ tútù tútù a lè fi kùránì tún kùránì. gẹ́gẹ́ bí àyà kan ṣe tú àyà kan ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ lẹ́sìn náà àmọ́nú. wàlámù yẹn lè bí su ìmọ̀ náà ń bẹ̀rọ̀ ọ̀run ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run ní sẹ́yìn láwọn tó nígbàgbọ́ lódodo tí wọn wá dáàbò sí papọ̀ mọ́ gbàgbọ́ wọn àwọn yẹn ìfọkànbalẹ̀ tó pé máa jẹ́ tiwọn ẹni mọ̀nẹ́dẹ́ ni wọn. ìgbà táwọn sàhábà rí ká sẹ́nìkan bẹ́ẹ̀ dé ìsàbòsù ìṣe ọlọ́run ní kìí ṣe ohun tọ́lọ́run gbèrò lẹ́ ń sọ yẹn. ẹ àyẹ̀dẹ̀ kọ́lá lukumanu lèbi níhi wà hù àyà ìdògùn ìgbà tí lukumanu tó ń sọ fọmọ rẹ̀ ńgbà tí ń ṣe wáàsù ẹ̀yà ìwọ ọmọ mi láti ṣe kìkì má fi nǹkan mí ìkejì ọlọ́run nù ìjọsìn torí inna ṣerika làzọlọmọ náà fi ẹ̀rí fáyà aya kò sí nìyẹn o àbí ẹ̀yà nìyẹn o tó ti gbà nínú wọ́n ní wọ́n bí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba léèrè sallallahu alaihi wasallam pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé màní sátọ̀ àìrẹ́ ìhí sàbílà ìpè ṣíṣe hajj dandan lọ́jọ́ fáwọn èèyàn ọ̀rọ̀ èèyàn ọlọ́run fẹ́ni tí ó bá nípa àtìlọ́ kọ́ wá ní kànẹ́bí wọ́n bí ànẹ́bí pé mọ́sábì kí lọ́nà yẹn tọ́lọ́ ìṣọ́lọ́wọ́ ni bẹ́ẹ̀ àzáàdù ó fi ẹ̀ súnà lóṣù àzáàdù والراحلة يسنقاني الجنة والراحلة àtìǹkẹ́gùn wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n ní afáwa sọ pé hadithi ó gbádùn lórí májèmọ́ muslim ṣùgbọ́n bukhari àti muslim ọ̀kẹ́ gbé jáde. imam ahmed tún gbẹgbẹ wa mi. látọ̀dọ̀ tó lẹ́yìn náà bàtà ọjà lọ́ta láàrin fún wa. wọ́n lè ṣe ọlọ́wọ́ bá sọ báyìí pé wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ní ẹni yóò tó bá fẹ́ ṣe hajj tó gbèrò rẹ̀ láyé ẹ̀ fálíyẹ̀ tààjà kọ́ tètè kájú sí ó. torí kọ́ máa jálù míì tó lè jálù o èèyàn lè rọrọ lónìí kó tó sí lọ́la. opportunity tó kọ́ sílẹ̀ máa ń lọ ẹni rí lónìí kó sì máa sì mọ́ lọ́la. wọ́n ti wá sọ pé àkùtẹ́ni mo hamsa nkọ́bìlẹ̀ hamsa hamsa sọlá ní kọ́rọ̀ márùn kí márùn tó dé. ṣàbábà kàkọ́bìlẹ̀ haramika ọwà lọ́dọ̀ kó tó darúgbó mọ ohun tí wàá ṣe. ọ̀sìn àtàkà kọ́bìlẹ̀ sàkọ́míkà mo gbádùn kó tó rẹ̀. wọ́n àyà àtàkà kọ́bílà mọ̀tíkà ó wà láyé kó tó kú. wọ́n fàrọ̀ ọgọ́ká kọ́bílà ṣògòlíkà kò ráyè ń sìn kó tó di pé wà bí sí ìṣe kọ́rọ̀ ẹ̀ bákan náà wọ́n rìn náà ká kọ́bílà kàkàríkà ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kó tó di pé wà tálákà ọ̀gbẹ́ni tó lọ́rọ̀ ọ̀rọ̀ bá tẹ̀ òun tó lọ́rọ̀ náà nìkan. oníbẹ̀ bí yẹn bá ti láǹfààní kó tètè yára kíá kíá kíá kíá má jẹ́ ọpẹ́. àìgbọ́n táwọn Yorùbá máa ń sàdúrà pé ọlọ́run èyí tá a rò má jẹ́ ọba èyí tá a rò jẹ́ kí yẹn ṣe kẹ́mẹ́kẹ́mẹ́. ẹ̀wúrọ àwọn olóṣèlú tí wọ́n láǹfààní ẹnìkan lọ́wọ́ tó ṣe ìlú máa rí jọ́sọ̀ à wọ́n ní ṣe mọ́ ní mú ní kalẹ̀ yẹn à àwọn jọ ṣe kékeré nù à làbẹ́yìn wà ń kó òtún jẹ́tẹ̀ yọjú síbi ṣẹ́ẹ́tì lọ́mọ́kà ọláwìn lọ ọdún táwọn fẹ́ lọ òun òun ṣàmójútó kínní kẹ̀kọ́ rí lọ́mọdún. àwọn èèyàn sì lè gọ̀ títí tí wọ́n nígbà wọn yẹ kánsílọ̀ kan òun náà wọ́n tuntun yà ládùúgbò ni tóun nìkan lọ́kàwé ni. àbáwọ̀ yóò gbé lọ pàdé òṣèlú. àwọn náà máa ń lọ lọ́yà máa ti máa bàtà lẹ́rọ̀ kẹ́kẹ́ kiri ẹgbẹ́ mi fún mi ọba lọ fàyà sọta pé ẹnì sóní mo tó kù ní ọba bá kí mi tó nípa bẹ́ẹ̀ bí ẹ bá ti ráǹfààní kó tètè lónìí ìyẹn nílò ni o lè má ní lọ́la ṣiṣẹ́ ọlọ́wọ́ bá sùhánà nìyẹn bó ti jáde pọ́lọ́wọ́ bá lè ṣe fẹ́ni فإن الله غني عن العالمين wọ́n bẹ̀rẹ̀ pé parí àyà yìí ó ń sọ nípa múnkírù lè hajj tí ẹni tó bá takò hajj tó ní ẹ́ ìmí ọ̀yá lọ bisibisi owó ní mo bá lọ fi tẹ̀rẹ̀ owó àgbàdo mo mọ tí wọ́n á lọ kó bìtìbìtì owó nìkan wọ́n ní gbolóko lọ kí ní mọ́kàn nítorí pé ọkọ̀ two bedroom téèyàn lè gbé bẹ̀ tí wọ́n fa nẹ́ẹ̀sì wọ́n á ti pé ohun tí ń lọ fi ṣe nìyí wọ́n tako jíjọ́ rẹ̀ yẹn rẹ̀ kì í fèrè ló ń tọ̀wọ́. olólùsọ pé wọ́n máa ń kí afárọ̀ ìyẹn ni pé ń tọ́ bá ṣàtàkùn àti kékeré fa inna Allaha waliyyu àníbàdàn. ọlọ́run rọrọ̀ kó lọ́dọ̀ ẹ̀ kódà kìí sòun nìkan gbogbo orú wọn bẹ́ẹ̀ tó bá níbẹ̀ ní gbogbo ilé ayé yìí ọlọ́run rọrọ̀ lọ́dọ̀ nígbà tó lọ mọ́ká tí wọ́n sọ fárá kú ni lọ sí tẹlifíṣàn ń sìn wò ọba òkè dákun tí wọ́n ti ń ṣáájì ń sìn ní ibi ẹ̀yin bani àtìmọ́lẹ̀ fìfẹ́ ní àkóso léyìí ẹ gbọ́dọ̀ tí ẹnu ọ̀nà yìí o ẹnikẹ́ni tó bá débi ìgbórí ọwọ́ kọ́ bá àjọṣe kọ́ bá àjọrù ọfẹ́ sì tọ́ wá fọwọ́ lóhun òkè wẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́ fẹ́ẹ́ sọ àgbọ̀dọ̀ sí nẹ́fílà lẹ́yìn àṣùbà àgbọ̀dọ̀ kí lẹ́yìn àṣù kàtẹ́ nẹ́fílà ń bẹ lẹ́yìn àṣù ìfẹ́ láti ṣùgbádùn ń bẹ rárá àdéhìsì mọ̀sùlùkù ń bẹ lórí rẹ̀ fẹ́ẹ́ lè sí nẹ́fílà lẹ́yìn àlàǹsàrè àdéhìsì ọlá làáfíà rẹ̀. ṣùgbọ́n nínú àkókò tí wọ́n fẹ ká máa sa ìrúnkín ẹ̀yà lansari mẹ́mẹ́ àtàwọn àkókò kan kọ́tọ́ di kọ́rùn ọyẹ kàrí àtẹ̀yìn àṣùbà gbogbo àkókò tá a wá wí kò sígbà téèyàn lè ṣe rákàtà tó wà. gba yóò ẹni ṣe kọ́ wa fẹ́ sin nẹ́fìlà lẹ́yìn ìgbà tó ti tọ̀ wá fùdà. so nípa bẹ́ẹ̀ ẹni tó bá takò hajj ó ní kì í ṣe dandan kì í ṣe rí ni ọlọ́run dẹ̀ rọ̀ kó lọ́dẹ̀ àtàwọn akẹgbẹ́ ẹ̀ tán rí bẹ́ẹ̀ yẹn náà afáwọn abdullahi bin abbas ló jáde àtẹ́ntì sí kan. ẹni tó bá jiyàn pé dandan kí hajj ó ní kì í sọ̀rọ̀ yẹn jẹrẹ. أو بما máa من bóun ló lè má lọ. Allahu ghaniyun anhu ọlọ́run وقد روى أبو بكر الإسماعيلي الإسماعيلي الحافظ عن عمر عن عمر بن الخطاب عن عمر بن الخطاب رضي الله عنه قال من أطاق الحج فلم يحج فسواء عليه يهودية مات أو نصراني. من إجازة على ذلك. أبو بكر الإسماعيلي alḥafin هنا àwọn tó hadithi sórí gbà wọn lọrọ ìwà alátọdà fáwọn ọrọ asaru Umar bin الله تعالى ta'ala anhu alùpùpù sálárù tó ń pa rẹ pé wáyé pa lè rìn rijalu muhaddathun àwọn èèyàn kan tó ṣe yí pé ìmísí ọmọ wáyé sí wọn bíi tàwọn ànẹ́bí ọlọ́run tó bá yẹ kó tún lè wà lẹ́yìn ìgbà tá ànẹ́bí lọ ni làkàánà Umar Umar ni ọ̀gájẹ́ ẹ̀ wá gbọ́ tí wọ́n rù sọ̀rọ̀ jẹ́ lọ́tàlá nù wọ́n ní wọ́n ní àtọ́kọ̀ ní hajjá ẹni ọba nípa láti ṣe hajj kọ̀ wá ṣe hajj ọlá olówó rẹ̀ dáadáa ọlá láàfin rẹ̀ kò dẹ̀ ṣe fọsẹ́wọ́n alẹ́ yahudi yamad kọ̀ bá kú ní júù kò sí wàhálà àwọn nasarani yà àbúkú ní kọ́ríyó kò sí wàhálà kí ló ń lọ ẹ mùsùlùmí sí <laughs> ó kú sí kan àwọn ẹ̀sìn. báyìí abẹ́ bọ́ síbi ìbáwí àwọn bàkàtà bíyà àwọn bàkàtà bí bíbá wọn wí àwọn ahlul kitab lórí àìní gbàgbọ́ wọn àti bọ́n sí ń dáhùn yẹn padà kó lójú ọ̀nà ọlọ́run ọlọ́run ní kò lè yá ahlul kitabi. ọlọ́run rẹ̀ ànẹ́bì pé ya ahlàlì kìtàbì ẹ̀yin onítìrà ẹ̀yin onítìrà lèmọ́tẹ́kì fúrú nàbí àyà ti là kíní sẹ́yìn kíní sẹ́yìn tẹ̀sí àìní gbàgbọ́ sí àyà ọlọ́run kíní sẹ́yìn tẹ̀sí àìnígbàgbọ́ sí àwọn ààyè ọlọ́wọ́n ọba wọ́n ní eléyìí jẹ́ ìbáwí látọ̀dọ̀ ọlọ́run fún àwọn gàfàràtì àlèkìtàbì àwọn kẹfẹ́rí nínú àwọn onítìrà lílẹ̀ hákì lórí bọ́sí mágídí nípa òdodo àti bí wọ́n ti ń sa ìmoore sí ayọ̀ ọlọ́run ọba ọlọ́run wá ní ẹ̀yìn tó ní tírà. kini ni sèyí tẹ̀ ń sá ìmúre sáyà ọlọ́run ọba ọlọ́run ìṣẹ́hídùn ní alámọ̀ tá a mọ̀lú ọlọ́run ọba sì gẹ́ ní irun tẹ̀ ń ṣe. ọlọ́run sọ pé kúlíà ahlal kìtàbì ẹ̀yin onítìrà lima tẹ̀sùn dúnà. àdékiní sèyí tẹ̀ ń sẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀rí ẹni tó bá nígbàgbọ́ ẹ dá padà yẹn ni pé ẹ tún máa ẹ máa tún wá fún ọ̀nà tó dó déédéé yẹn sọ́nà wọ́gọ́wọ́gọ́ ẹ dá padà kó lójú ọ̀nà tààrà ẹ dá padà sọ́nà wọ́gọ́wọ́gọ́ torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba kò gbàgbéra ohun tẹ́ ń ṣe yóò fún yín lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní àníbáwí ti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wá fún àwọn kàfàràtì ahlil kìtàbì àwọn aláìní ìgbàgbọ́ ńlá ọba kàtàbíà lórí agídí wọn tí wọ́n mú sódodo lórí àìmóore wọn sí àyà ọlọ́run wọ́n sọ́dìhìm ansẹ̀bìlì yìí àti ìmáadápadà ìmáadá àwọn èèyàn padà kó lójú ọ̀nà ọlọ́run ọba ẹni tó bá fẹ́ lọ sọ́nà ọlọ́run nínú àwọn tó nígbàgbọ́ wọ́n dá padà bíjú dìhìm pẹ̀lú agbára wọn ìgbìyànjú wọn ọ̀tọ́ kọ́ dìhìm. àwọn ẹ̀dẹ́sì yìí wọ́n dáná sọ̀sọ́lámù ọ̀dọ́dọ́ ni wọ́n á sọ fáwọn èèyàn pé ẹ̀mí ẹ̀dá lówó wọ́n sì mọ̀ kó tọ́lá lẹ́yìn sọ̀sálàmù wa. pẹ̀lú bọ̀ sí ń bẹ fún wọn nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣáájú. wọ̀sáàdá tìlímọ́rùsálìn àti àwọn aṣáájú tí wọ́n jẹ́ ìrẹsẹ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run lọ́wọ́ kọ́ bàbá gbogbo wọn. wọ́n mọ́ bó ṣèrú bìí ihun tí wọ́n fún wọn nírò nípa rẹ̀ wọ̀lúwú àbí wọ̀lúwú àbí wọ̀lúwú ìhú bìyí mímíkiri nàbí ìyàlá látara tẹ̀lé ìyẹn pé lówù ìhú bìyí ìyẹn àwọn èyí tí wọ́n tún ti sọ di mímọ̀ fún ọ nínú ìrètí ànẹ́bì alùpùpù èyí tó ṣe é kó lè ka tó há. ṣùgbọ́n kò lè kọ tọ́jẹ́ rẹ̀ haṣimu tọ́tù jẹ́ lárúbáwá tọ́tù jẹ́ mẹ́kà ajé aṣáájú ó tún àwọn ọlọ́run tọ́tù jẹ́ gbogbo ẹlẹ́dàálẹ̀ àti sọ́mọ̀. بأنه شهيد على صنعهم ذلك إذا الله لو كان يزيبو جوان زيان بما خالفوا ما بأيديهم pẹ̀lú bí wọ́n ti ń yapa ohun tí ń bẹ lọ́wọ́ wọn nípa àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n ń ti yapa lórí ẹ̀ ọlọ́run lóhùn kẹrin ni rẹ̀. àti bí wọ́n ti ń pàdé àròsúlà lèmọ̀bá ṣàròbí òjíṣẹ́ ta fún wọn ní ìròǹpa rẹ̀ pé ń bọ̀ tí wọ́n pàdé rẹ̀ fi tẹ̀kìdì pẹ̀lú pípé nírọ́ wal juhud àti ìjànìyàn wal inad àtàgídí. ọlọ́run wa múrò wá pé pẹ̀lú ohun tẹ̀sí ọlọ́run ló wọ̀n gbàgbéra ohun tẹ̀sí. ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ́ tẹ̀sí máa fún wọn lẹ́sẹ̀ ohun tó ń ṣe yẹn yawma la yanfa'u malun wala banun. ọjọ́ tó ṣe wípé dúkìá òní wúlò ọmọ òní sàǹfààní ìyẹjọ́ ìgbéni àlọ́kẹ́yàrá kí àdé kí ẹ wá ní ẹ̀kọ́ ọmọdé ẹ̀kọ́ owó di ní wúlò ńlá mọ̀lẹ́ àtà lọ́hà bìkọ́lífì nsàlẹ́mì àyàfẹ́ tó bá lọ gbé ọ̀fẹ́ gbàgbọ́ bọ́lọ́hùn nìkan ló máa máa là nínú ọjọ́ yẹn. ọ̀la. á fi àyè ìbéèrè lẹ́sẹ̀. ẹ̀gbọ́n béèrè tí wọ́n béèrè ni pé ẹni tó lówó hajj lọ́wọ́ ọlágbára gbara wá lọ kìí ṣe pé kékeré la pè ṣùgbọ́n ẹnìyẹn ti dẹ́ṣẹ̀ kan nílá nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi torí pé téèyàn bá ronúkú àdá lórí ọ̀rọ̀ rẹ̀ léwu níwájú ọba ṣùgbọ́n tá a pè ń òun lẹni tó ṣe wí pé. ọ̀tàkùn ìjọ́ra ẹ̀yẹ hajj wọ́n ní hajj bọ́ ní kìí ṣe dandan sísọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀ máa fẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ àwọn olóhùn lè lọ lọ́wọ́ àwọn olè má lọ irúfẹ́ ẹniyẹn ni kìí ṣe rí ìwọ́n sọ pé ọmọ ń kẹfàrà fa inna Allaha ghaniyyun 'anil 'alamin ìyẹn ni kìí ṣe rí ṣùgbọ́n tó ti kọ́ lágbára hajj kò ṣe ẹ̀ṣẹ̀ nílá lẹ́nu yẹn dá ní nǹkan báyìí rìn sùn ọ̀rọ̀ ilé oníwájú ọlọ́wọ́ ọba iye òpin ká má lọ kírun sí ra ẹ̀rọ fẹ́sẹ̀ ńlá nìyí nígbà tí oníjìyà kan láyé ń bí báyìí ìṣá aláhu àzàdá ìṣá ọwọ́ fàràlà tọ́ba wọ ọlọ́wọ́ ọba ó lè jẹ́ níyà ó bá dẹ̀ wọ́n dẹ̀ sì lè ṣe kí ni ó lè forí jì á bẹ̀ lọ́rùn fún lópin ìgbà tí ọba ti sẹ́wọ́ fọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àlè sọlọ́run lè gbàdà forí jì. wọ́n rí hajj ìbàdàn yẹnni tó bá lọ sí hajj tá a lè fi bẹ́ẹ̀ tí mo ṣe tó kí wọn àgbẹ̀ ọba pé ní mùsọ̀lì tó bá ti pé ohun tí wọ́n mọ̀ mọ̀ yẹn nìyẹn wọ́n lè pè yẹn bẹ́ẹ̀ dáadáa wọ́n ti dorúkọ ẹ̀ nìyẹn ṣùgbọ́n àìsàn àníyàn tàbá jà àbídá ẹ̀rí ó dèrè yáwó ìgbé ìyẹn dèrè ya ṣé ń ka ìjọ sì fọlọ́wọ́ ọba sùhánì àti pé tó bá ń kí ń gbọ́ ká máa fẹ́ ní mọ̀ tẹ́mírù kọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ tí wọ́n bá mí èèyàn mọ́ ọ̀ wá ní alágídí kò yí gbogbo ẹ̀ pọ̀ sọ́ọ́ dìbínú pé ẹ̀ nó ẹ̀gbọ́n pé lálàjì tọ́lá ẹni tí ò lọ ti lọ òun ti ṣe alhamdulillah ṣùgbọ́n ẹni tí ò lọ òun gẹ́gẹ́ ẹni tó gbèrò àti ṣe kéde àti lọlé ọlọ́run fún ìjọsìn òun náà ń pè ní àlékéde àléhájù lórí àgbẹ̀ ní ṣe hajj tẹ́ bá wà ní haram gan àwọn Bengali àwọn Bangla àwọn ọmọ Bangladesh tí wọ́n ń ṣiṣẹ́ haram tí wọ́n ń ṣètọ́jú ẹ̀ wọ́n ti rí tí wọ́n wà lókè hajj hajj wọ́n máa pè ọ́ ọ̀rẹ́ tí ì ṣe hajj yìí lára fáyìí ṣe kẹ́kẹ́ hajj hajj hajj tariq tariq yóò ti máa yí fún yín ni ẹ̀dọ́ bá ní kẹ́ fáwọn láàyè káwọn kọjá ọmọ bọ́ bíi. sọ nípa bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn wá sọ di sí àdínní pé èmi aláàjì ìkíní tí wọ́n bá mọ ọmọ yẹn ò lè wí bẹ́ẹ̀ wọn ò bá ti mọ ọmọ kò sí hajj náà ni ẹni ọ̀sán ajé ọ̀kẹ́ dàgbé lálàjọ wá sí táàtì aláàjì ọgbọ̀n sínú àbí a fẹ́ dákọ pé aláàjì súnà dákẹ́ lórí ọyọ kéèyàn kéwọn sókè òun àkè jẹ́jẹ́ ṣùgbọ́n agbọ́dọ̀ kárí ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ àwọn olùmọ̀ náà ni. inú àǹfààní tá a máa rí lọ́dọ̀ àwọn àfáà onífòrò ànìyàn ká sì lò kọ́fẹ́ wa fi balẹ̀ èyí tó ń ṣe jù ni pé ìrún tó yẹ kéèyàn wí sọ́yẹ eh, kó wí jẹ́ kí àbí sọ́yẹ kó wí jẹ́jẹ́ wá wí sókè kágbà kó lé sí mi wọ́n sì yẹ kó wí sókè ọwọ́ àwí jẹ́jẹ́ kágbà kó dìbò sọ̀tọ̀rẹ́ sì yáda tàn ilmi ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú mọ́ rẹ̀ tí wọ́n fún wa yìí wallahu alam ṣé ẹ bá rí i pé kò sí nuru èyí táwọn sọ̀tọ̀ láǹṣe lórí pé ẹ fẹ́ ṣe mùtábà náà fi fọlá fún ṣùgbọ́n da tó bá lè tẹ̀ lọ́rọ̀ wọn yìí wallahu alam wa alam. àárín tàgbàdo sọ ṣùgbọ́n fákì àmọ́ ohun tá a sọ ń bẹ. àgbàdo ìyẹn ní gbèdéke ń tiẹ̀ tó gbọ́dọ̀ tó ó ní kílógíráàmù bóyá six kìíní kẹta ìyẹn kílógíráàmù bóyá a máa six forty kìíní forty forty eight òun ni kílógíráàmù rẹ̀ máa jẹ́ kìíní kílò tí wọ́n bá tí wọ́n bá ń gbẹ́rù léyẹn ẹ ti mọ̀ ọ́ ní lábẹ́mẹ̀ báyìí tí ó ti báyìí ẹ tí wọ́n gbé nǹkan ní lárí bìtì òbí yìí sì ń bẹ tí ó tóbi tí wọ́n lè wá ọkọ̀ lórí rẹ̀ gan. ìyẹn ni pé tọ́ba já sí kójú ló rọ̀ sí bí rọ́ọ̀dọ̀ wa tọ́lọ̀ ń kẹwàá bí báyìí. òjò wa rọ̀ sí ká a bá fi yí àgbàdo yẹn àwọn àwọn jáde mbẹ ohun tó tóbi kiri o ah, six forty eight ìfọwọ́ yẹn ìyẹn ọ̀yọ́ wa lọ fa tẹ́ẹ̀nì jáde mbẹ gẹ́gẹ́ bí zaka tí ìyẹn bá ti àmọ̀ pàgbàdo òun ti jù bẹ́ẹ̀ lọ báwo lè darẹ̀ láàmú kó máa lọ wọ kílógíráàmù kẹ fall of a ten straight ọ̀rọ̀ ọ̀dọ̀ sí yìí rárá ẹ mọ̀ pé ní sọ́ọ̀bù zaka wà nípa owó ó dájú pé kò lè wọ mílíọ̀nù tàbí kó sì jẹ́ mílíọ̀nù tó jẹ́ ní owó rẹ wá ti wá padà pé ten million àbó pé one million wọ́n wá sẹ̀ tó máa gbé kéékèèké yẹn láéláé lọ́wọ́ kẹ lọ́dún àlọ́ one million ẹ̀yọ̀ twenty five mbẹ́ one million mi ẹ̀yọ̀ twenty five mbẹ́ bẹ́ẹ̀ yóò ṣe ṣe nìyẹn. torí ẹni tó padà alágbàdo tó kúnnú gbogbo mọ́sálásì yẹn ò nídìí wàhálà náà o èbó níye ṣé one thousand bags ni kí ni ọ̀yọ́ jáde mbẹ́ ẹ̀ dáhùn ni hundred ni ọ̀yọ́ kílẹ̀ wá sí madara yín náà mú mbẹ́ ṣùgbọ́n ní ta tẹ̀ fẹ́ mọ gbèdéke ohun tí ọwọ́ nù zaka ìyẹn lábára wo ẹ̀ sọ ti pé six forty eight yẹn ìyẹn kílógíráàmù ìní kílò ní lábàgbé tí wọ́n bá gbẹ́rù lé ẹ̀ sáàtì mọ̀ wọ́n máa fi wẹ̀rù àwọn alálàájì náà wọ́n máa fi wọ àwọn ẹrù nílá wọ́n máa fi wọ kòkó ọmọdé rẹ̀ ni ìyẹn lèyàn wọ̀ ṣùgbọ́n tó bá ti lè kọjá bẹ́ẹ̀ ìwé ni ó dáko tí ń dá bíi hundred acres ẹ wá bẹ̀rẹ̀ pé sóò wọ ṣàká níbi òní àwọn àtòwọ̀ àgbàdo hundred acres lórí eléyẹn ẹ bá tẹ̀sí kó báàgì jọ ẹ báàgì yẹn yẹ wọ́n lọ fà sẹ́ni tí mo ṣe kójú lọ́rọ̀ sí lọ́rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tọ́wọ́ ajá sí pé kí n sojú lọ́rọ̀ sí àwọn alábomi wọn èèyàn yọ wọn lọ́kọ̀ twenty mẹ́ wọn lọ́wọ́ àná. sí àwọn tí ń léyìn àti pé ṣé á jẹ́ àwọn ènìyàn tí ó ti fẹsẹ̀ rí mi dáadáa pẹ̀lú owó. ẹ̀rọ bá rún lórí tó bá rún lórí lọ sí mọ́kà tó bá túbá ọlọ́wàá gbà lẹ́rú náà wọn ò ní kó kú sípò kó máa kọrin torí sí ọ̀daràn ní sí orin sí ọ̀daràn òun ní sí orin àwọn ọ̀daràn ní máa ń kọrin ẹni lórí àwọn èyí tẹ̀ ń pè ní islamic tẹ̀wé yẹn náà ẹ àwọn wàsíù kazeem gbogbo àwọn àyídé àríwáńdójẹ gbogbo wọn pátápátá yálà bẹ́ẹ̀ka gbogbo àwọn jákujáku yẹn àyẹ̀bímọ gbogbo àwọn ránu yẹn tó àti ẹmọkòtò gbèsè àkàlàtù tẹ̀wé ọ̀sẹ̀ ẹ̀sùn gbọ́ lórí gbogbo àwọn kìnìyàn àtàwọn obìnrin tí ń rẹ́mú jákujáku yẹn orí burúkú gbogbo ẹ̀ o. tí wọn bá lọ mọ́kà tó bá túbá wọn wà foríjì o kódà ẹlòmíràn lọ mọ̀rẹ́sì gbàdá náà fi lọ ọdún yẹn ni òbẹ́sẹ̀rẹ̀ lọ àwọn yẹn kẹ́ ń pè mí pàrọ̀ fẹ́ mi náà kílẹ̀ yóò bẹ̀lẹ̀ sọ èyí títún ṣe pàlàpàlà lọ́wọ́ yìí pé kí wàá bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn mi kẹ́ láti láti ìlú èbó ibìkan náà wọ́n jọ dé sí wọ́n á sọ pé bóyá ká ṣe wá àtúbọ̀yá làálà làálà hùyàtú ṣùgbọ́n kàtìkàtì yẹn náà wọ́n tún lọ sí lọ́wọ́ lọ́dún yẹn ọtọ́dún mẹ́wàá sásìkò tọ́tọ́ bá tún náà ọlọ́run máa gbà wọ́n lẹ́rú ṣùgbọ́n da dípò eléyà àwọn ẹlòmíì tó dúró déédéé nọ́ọ̀sì kó dìgbà ẹ̀sìn wọn fi pé ọlọ́run bá kẹ́yìn ó sì wà lábẹ́ àtàwọn alàlùfẹ́rí ọ̀tẹ́kọ̀ọ́ ìrànlọ́wọ́ lórí dáadáa àti fàyọ ọlọ́run ni kéèyàn fẹ́ ni ẹni yẹn ló kọ́ lọ sí hajj ọlọ́run sì gbà lẹ́sìn ìyẹn ní òsì ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ni wà hadith masoro kò mẹ́ kálọ̀ sọ àdéhùn sọ́lá ń ṣe kì í ṣẹ̀ka kì í ṣẹ̀mí yóò mú náà fílà wà lẹ́yìn àlànsárì ní tó jẹ́ kí n sọ nípa ẹni rẹ́ni tó ṣe ẹ máa tàkù nígbà wo ló tún gbé kalẹ̀ ọ̀bọ̀ ti yé nsì kọ́dà wọ́n wà ní òtẹ́rà àti Sheikh Albani àṣẹlẹ́sẹ̀lẹ̀ àṣọ̀hí àwọn àdéhùn gbádùn ọ̀bọ̀ ti yé bẹ́ẹ̀. عليه na والسلام لا بẹ́ẹ̀ kọ́ na í ṣe na sókè bẹ́ẹ̀ na sọ pé na àhíyá rẹ̀ na na àwọn tí ó gbọ́ ni ọ̀gbọ́dọ̀ ju láyé àkọ́kọ́ lọ àwọn tó dẹ̀ nẹ́ẹ̀sì sí jẹ́ ni ká má sì ń gbọ́ rárá èyí ṣe bẹ́ẹ̀ èyí ṣe bẹ́ẹ̀ rárá. kódà kìí ṣe yẹn nìkan ẹ wà kó ṣe sọ láàsókù lára náà ẹni tó tò lẹ́yìn rẹ̀ náà ló gbọ́ kéde pé gbogbo àyàn ló lẹ́ni ẹ sọ kó sì tàbí kó ṣe bóun kẹ̀kẹ́ lòun kú jọ ni. àtúntò tó lá máa fi ń ṣe láti fi kọ́ni lẹ́kọ̀ọ́ kì í ṣe pé bóyá wà kẹ́ẹ̀dín ká bá a ti ń ka kí ó sókè yẹn ṣe bẹ́ẹ̀ náà parí sọ́ọ̀tù náà. bọ́ọ̀lù ṣe mọ̀ kó làyà tó lùkọ́ dírì mi ọ̀là làárọ̀ ojú rẹ̀ èmi dé ẹni ọba ṣe ẹ̀sìn káàfọ̀ èmi ò lérò pọ̀ yẹ kó bá fi gbogbo òru rẹ̀ sùn náà ọyẹ kọ́ máa sọ dẹ twenty one twenty three twenty five twenty seven twenty nine pàápàá jùlọ twenty seven twenty nine níbi yẹn bá ti á lẹ gẹ́gẹ́ bí adé Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ìgbẹ́ ẹni tí ọba ti á koma má ọ̀fọ̀láyà ọ̀lẹ̀ bá nà kọ́ má jẹ́ twenty seven sì máa twenty nine sọ àti gbọgbà tó lè bọ́ sí lébi gbọ́dọ̀ wọ́n wá sọ pé òun sùn òun àti lùpàdé ó lè jẹ́ one ó lè jẹ́ three ó lè jẹ́ seventy five ìmọ̀mọ́ rẹ̀ wá fẹ́ dọ́là sàǹtì káàfù náà ni pé kó gbìyànjú nípa ìbádà kọ́ má fi pọ̀ òru ní ọmọ àlọ́ sùn lùmọ́ káàsì kí ni wọ́n fi sí. eléré pálá àwọn eléyìí àwọn ọ̀daràn ni ni àwọn yẹ̀yẹ́ àdínì nìyẹn tó ń bẹ̀sì jẹ́ so àwọn yẹn ni wọ́n wá sọ pé agbàwé ó pé twenty seven wọ́n bá láwọn ṣe wàásù lọ́kọ́ dé ní náà bá wọn sí o wàá gbèsè ni tó bá sí ó dẹ̀ ti gbọ́dọ̀ fún wọn lówó ọkàn ìdáwó ẹ̀ nù ni kó lọ bá fọjú mọ́lá àtẹnìkan kó dẹ̀ bú lówó dẹ̀ sì pè rẹ̀. àdàrẹ la mo bá dẹ̀ lọ sí rẹ jẹrẹ níyà lásán o ní ládàjẹ tó inú o tẹ jẹrẹ níyà wọ́n yẹ kọ́ lálàáfíà ìtàn ọlọ́run kò dápé dáadáa hẹrẹ ìránu ni o èyàn ni o lè gba aládà kẹ̀kẹ́ agbájá gbogbo ẹni mo fi ń sọ. sọ nígbà tẹ ti pẹ́sì lọ́sẹ̀ kì í sẹ́sì mo lójú wọn máa kọ̀ sẹ́ orú òru kẹdẹrí agbàwẹ̀ twenty six kò lẹlé nínú òru yẹn sábà sọ pé àwẹ̀ twenty six irú èmi báyìí nísìnyí òru kí la fẹ́ mú báyìí láàrin ìṣẹ́jú díẹ̀ báyìí òru sẹ́wọ́ntì ìgbà yẹn ni kì í ṣèranù tó ń ṣe yẹn kì í ṣèranù tí wọ́n ní obìnrin pé ẹ̀sìn ni kì í ṣẹ̀sìn nítorí bẹ́ẹ̀ máa máa wulẹ̀ máa fà kókó ẹ̀sùn fún kó dẹ̀ má dàrẹ́ láàmú rárá bí tó sọ yìí. wọ́n ní sọ́wọ́n ṣe wípé yẹn owó ní ọ̀pọ̀lọ títí ṣùgbọ́n ó sì ti wù lọ wọ́n bá ti kó owó díẹ̀ jọ sọ́ńtọ̀ lè rí kẹ̀ pé wọ́n tẹ̀ dé kàrùtùmù abẹ́ kàrùtùmù náà pé wọ́n wọ ọkọ̀ díẹ̀ wọ́n padà gan fojú omi sẹ́ẹ̀rì ohun yẹn gbọ́dọ̀ wá fúnra rẹ̀ wọ́n lè fọkàn balẹ̀. tọ́ba rí kó wọ́n rí fọ̀kẹ́ balẹ̀ kò ní jẹ́ wàhálà ó lè lọ ṣùgbọ́n tí wọ́n bá di wàhálà wọ́n bẹ́ẹ̀ tà kọ́ máa bẹ lọ́wọ́ ọba sùhánà pẹ̀lú àníyàn rẹ̀ ọlọ́wọ́ ó sì jẹ́ kọ́ lọ́rùn kọ́ wà lọ rí sí rẹ̀. Ẹ̀sẹ̀ rẹ̀ ti tán. Wa salaam. wọ́n ní wọ́n sọ̀rọ̀ àbí wọ́n á ní káwọn yẹn máa jáde sí mùsùlùmí lè jókòó lé. Ah, tí ọba ti ní ohun tó fẹ́ lọ sí ń tàwọn lè jókòó lé náà apájì ló bèrè sóbèrè ni àbọ́kùnrin. wọ́n ah, bá ti rí i pé wọ́n jẹun yà ò ní jáde sọ pé tí wọ́n bá dẹ̀sì jẹun níyà nìyí ìjọba ò ní gbèjà rẹ̀. <laughs> sẹ́sì rìá wọ́n lè sọ̀rọ̀ nìyí bọ́ọ̀ bá rí pé kò tẹ̀sí sí wàhálà <laughs> wà jáde ẹjọ́ ti rí i pé tó bá jáde tó bá jìyà ìjọba ọ̀dẹ̀sí jẹ́ nígbèjà rẹ tó o fẹ́ ta torí ọmọ ìjọba gbogbo wa àárẹ̀ ti kẹ́sì sí tó tó bá jáde wọlé wọn fi rò wọ́n á sọ pé ọkùnrin kan gbọ́dọ̀ jáde obìnrin gbọ́dọ̀ jáde tó bá dẹ̀ jáde tó bá jẹ́ níyàbá ìjọba onígbèjà rẹ tó kò sí wàhálà ìyá àfi ìjọ kẹyẹ kò fi ọba torí àlàáfíà dájú fìtúrẹ̀ lọ torí tó bá dáná tó pé ìjọba sọ pé wọ́n dà parọ́ kọ́ sọ pé ọlọ́tọ́ wọn tó ti yé tó ilé ìdè náà ti jihadi kẹ̀kẹ́ àtọ́ ìranu ni ìdarí lè ṣe ìranu gbá tó bá ti ní kó o lè jarí tó bá ti jáde kí ló lọ jáde sí <laughs> àwọn ìjọba yìí wọ́n jọ ṣe àtàwọn ẹni ẹni. kò si bó ṣe lè rojọ́ tó ń jàre lọ́dọ̀ wọn wọ́n gba zu wọ́n gba zimbabwe wọ́n gba gbogbo ẹ̀ wọ́n máa sọ fọlọ́wọ́ ọ̀dà ìfọlọ́wọ́ ni ọ̀dà ẹ̀ nígbà tí wọ́n adájọ́ kò lè rẹ̀ yẹn wọ́n wulẹ̀ sọ pé wọ́n ajáde kẹ́kẹ́ kó o bá rí ẹtí náà gbogbo wo pé jihadi gbára wọ́n á jìyà gbé kó o bá bá aleykum salaam salaam. nda. ọ̀ọ́kẹ́ wọ́n wí bẹ́ẹ̀ pé rẹ́sì ṣùgbọ́n òde mi rí bí yẹn ṣe rẹ́díò táwọn fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí ṣe pupa wọ́n kẹ́ wí bóyá àwọn owó bí ó lè jẹ́ ilẹ̀ rẹ̀ abẹ́ẹ̀ sì kẹ́ẹ̀tì ilẹ̀ rẹ̀ ló jẹ́ pè ní so ilẹ̀ rẹ̀ bíi eré pupa ni wọ́n ti ń sìn yẹn nílì yẹn ni wọ́n ti máa ń sọ fẹ́rẹ́ sí rẹ̀ sí. ilẹ̀ yẹn bíi kí wọ́n ẹ mọ̀ pé kọ́lọ̀ lẹ̀ ẹ máa ń hẹ̀ nínú omi lọ́pọ̀lọpọ̀ náà. Ah, ah, ah, ah. ẹ wọ́n kàn máa fi ń sọ̀rọ̀ rẹ̀. èèpẹ̀ ni wọ́n fi ń pè ní rẹ̀ sí yẹn. ṣé bẹ̀rẹ̀ ti tán.